وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أبوك وظن أليكم إكاره أولي أجل جساره وقال محمد صلى الله عليه وسلم onídìí olùdó máa tí a máa ń sàlàyé àwọn àlámà rí ẹ̀sìn tó ní kan pẹ̀lú àkíyà fúnra. máwíyà ó yẹ wọlé kó tó di pé a kàkíra sí àǹfà fúnra wa lọ́wọ́ lọ́lọ́pàá láàrin àlóyè yóò bá ní fẹ́ kòwé ní o ẹ̀sìn ó farada nígbà tí wọ́n pa nígbà tí kí ló lò ẹ̀sìn máa ẹ̀sìn máa lọ fẹ́ tẹ́lẹ̀ wúlé o wọ́n ní kókókó ọ̀kan ló ní lẹ́fà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní alágbẹ̀dẹ ní lójú kan tó tó ẹ̀yọ́ máa àríwàbẹ̀ ọ̀hún ẹ̀rí pé rẹpẹtíṣọ́ bẹ pọ̀ ní àwọn kàtàmù sọ lẹ́njọ́ mẹ́ta yìí ìtumọ̀ kúrò ní àwọn ọba àti sínú kò sí tó fà á tí ó yẹ kí ẹni máa pọ̀ táwọn sọ táwọn sọ tó fi àìgbọ́ tẹ́lẹ̀ tábàtí wọn gbọ́ tẹ́lẹ̀ ni kí mo ti tẹnu náà àwọn èèyàn àwọn ẹ̀rí kan ti wà tí wọ́n rẹ́ dìpẹ́sẹ̀ àwọn àtìkọ́ ń bẹ tẹ́ pé wà sí ìwọ́ sí wà àtìkò yìí wà àtìkà rẹ̀ ṣe ṣe ìkòlé wọ́ sí kí ni rẹ́dọ̀ fún àwọn àtìkọ́ ìwọ́n bá tó ṣe òun náà ni mo discuss lórí rẹ́dọ̀ èèyàn mẹ́ta náà ló ní pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀run ìkankan na sọ kan súnmú láǹfààní àti iye rẹ̀ padà ó gbọ́ náà ní o àbúkù tó pé tọ̀ ó sáré tí tó sọ orí bẹ́ẹ̀ ẹ̀kan ní àbá ẹ̀yìn bá nábìjà <laughs> ó òun pa ẹ̀sọ́ tí ní o ẹ̀lẹ̀kọ́ tó mú ẹ̀sọ́ tí ní ádámù ní àpá èyí sọ yìí mo ti kọjá ibi ń àwọn òun lè kán fara rí ẹ̀mí ẹ̀ sọ̀tùbà gbọ́dọ̀ ọ̀hún tanu adé ó kàn gbá bẹ́ẹ̀. tó bí seven minutes call tuntun bá ó nù pé báwọn méje náà bá so ó le díẹ̀ kí ọ̀rọ̀ yẹn kó ti wọra báyìí òun láti máa rìn sí ìjẹ́ àkọ́kọ́ta kọ́ sọ ẹlòmíì ti gbọ́ ẹlẹ́ẹ̀kejì náà ẹni tí òun gbọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ẹni tí ògbó tún gbọ́ ẹni tí ògbó tún gbọ́ bàbá ti sọ ọ́ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ náà tàbá ń gbọ́ ẹlòmí òṣèlú kò sí ìdájẹ́ kò sí ìgbóró nínú ara rẹ̀ ẹ̀mí tó rí padà sí dáadáa ẹ̀mí máa ń bẹ lórí aburú kẹ́ẹ̀yí kó lè padà lórí ọ̀fẹ́ púpà tó pẹ́tẹ́ nínú àmà ẹ̀gbọ́n tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ kúrúbà tí àwọn àbá fún ẹ̀ ṣe ní south west yẹ pé láti Kwara State àti tọ́lọ̀mọ́ ti ní kárí kúrúbà ti lọ lọ́nà Èkó Àkúrẹ́ lọ́bẹ̀ Ọ̀ṣun Ọ̀yọ́ State ẹgbẹ̀ àwọn àbá fún náà ń sọ̀rọ̀ nínú tẹ́ẹ̀mì máa àbá fún yàtọ̀ náà àwọn ó sọ lórí nǹkan ẹgbẹ́ à kò sẹ́fẹ́ tí kì í kò dá mo lápàdá ti gbọ́ olúwa àdókò ṣọ́ọ̀bù ṣàbíkọ̀ tó lọ lọ́wọ́ rà títà náà sọ ọ̀nà ọ̀nà kan tó gbà tí wọ́n àwọn ọ̀tẹ́ ìkúnlẹ̀ fẹ́ tọ́balẹ̀ wọ́n ní pé kọ́ bá wọn wọ́n bá tó àwọn gbà tọ́balẹ̀ fún báyìí mẹ́lì wá tọ́balẹ̀ fún kò yẹ́kú gbà wọn ìpínlẹ̀ tọ́balẹ̀ fún lẹ́yà lẹ́yà bí àjẹrí olé nínú àwọn nínú àwọn ẹ̀kọ́ tẹ́ fún wáyé bákan náà pọfẹ́tọ̀ Abdulrazak Majid aláwọ̀ ṣàtọ̀lọ́ mo lábàdà ti gbọ́ tiwọn náà sáà náà sọ̀rọ̀ tẹ́ bá ara méjì máa bọ̀ méjì ọ̀nà ọ̀nà ọ̀nà òun ló jẹ́ pé tí ìbá tó gbọ́ náà àpá mi náà lẹ́yìn nǹkan ló sọ àwọn òfin yà wọ́n mi sọ àwọn àpò dákẹ́ bọ́ tí mo ti sọ láti ìgbẹ́ ta àti pẹ́ fún un ó ṣe ti ká máa ṣe wá àdúgbò láti kò sára ti dáhùn látàǹsọ́ látàǹsọ́ wá àti àkídà náà àwọn ìfẹ́ gbọ́ kẹ̀ẹ́dínmọ́lá professor lọ́wọ́ ti sọ́ọ́rí wọ́n gbà táwọn àlè ilé kéwú táwọn àlè màdínà táwọn bá gbọ́ ní wálé ó láwọn àti nǹkan táwọn máa ń lọ bí ilé táwọn ọmọ ti wà ní wọn bẹ́ẹ̀ bóyá máa ń sí ọ̀rọ̀ àwọn ìlànà máa ń sọ wọ́n ní nìkan náà wọn ìmọ̀ máa ń gbà wọn sẹ́yìn pàtàkì pariwo àti sọ́dọ̀ àbáwọ̀ tó dà fún ọ ṣọ̀rọ̀ àwọn ìjọba mi fún òun ọ̀rọ̀ láti fún òun ọ̀rọ̀ láti

yẹ́dá sọ ọlọ́run fẹ́ sí ìrìn àjò tọ́nà da òjú àná ìwúlé bí o alẹ́bí ìrìn tó bá kí ní dèjọ́ nígbà ọlọ́ so àwọn èèyàn gbà bọ̀ sí lẹ́tà lẹ́tà ní mọ́ra ní mọ́ra ní jòkó pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run náà mi lé àmẹ́ bá rí rí ẹ bá rí rí ẹ̀lú ọ̀tá ọlọ́kùn làwọn mo lè lọ nílé kúrúgbà á sọ ìtàn ẹ̀fọ́ àwọn ọmọ wa nítorí pé ọ̀nà tí kò fẹ́lẹ̀ ògbégbà tí wọ́n ti wọ́n ti wọ́n gbà wọ́n ti bá kú sí irú ní àyà àtàlùmíyà wọ́n á lọ sí káyọ̀ wàhábìkọ̀ báyìí wọ́n ní ìyá àgbàmọ́ irọ́ ni ẹ̀ta ìkọ́ tiẹ̀ èèbó wọn irọ́ ni ọ̀dọ́jọ́ pípamọ́ báyìí tó fi ìlú nàlẹ́ ẹ̀ka ìdúnyà ayé ìjọ máa kó kó bẹ́ẹ̀ ní bọ́ọ̀dù ni. àwọn fẹ́ dá kíní kan rìpọ́bì gílẹ̀ ìwọ́n náà fẹ́ jẹ lérí ni àmọ́ òun wà á lọ bó káyọ̀ òun ẹgbẹ̀ lọ́nà. ìwọ́n náà báyìí ní ẹ̀ sọ̀rọ̀ pé ìdí ìjà ìṣètò orí ni kí n kú sí ṣùgbọ́n wà gbogbo ayọ̀ kí ìtúbọ̀nà tó ti yẹ ó láwọn kan tí mo fẹ́ sọ pẹ̀lú ìtọ́jú tó ń tẹ̀lé lọ́wọ́ báyìí pẹ̀lú ìtọ́jú tó ń tẹ̀lé lọ́wọ́ báyìí sẹ́ẹ̀rí bí wọ́n ti máa ń sọ gbogbo àwọn tó wọ́n bá ní káwà ní àyíká wọn sáà sí ẹjá bá gbọ́dọ̀ ọlọ́run a ní àǹfààní púpọ̀ àǹfààní tí òní jẹ́ àpàdé ọmọ ọmọ wa àmọ́ ọmọ yàtọ̀ ẹ pa ọmọ ilé bíi kámẹ́sìkò orí bá ń tẹ́ ní wá bébí tẹ́ ń pa wá kọ́ ní pọ́mọ̀ tẹ́lọ̀ lọ́gbó ń yẹ wá tó bá bá kọ́lọ́pù tó máa tiẹ̀ lọ òun ni àwọn tí wọ́n rán wọn rán wọn kán wọn fáyà ẹ̀rọ kò tó bá tó tó bá tó bá tó mo fẹ́ wo àwọn ayé àkọ́wá nìkan fi bá a sọ mo fẹ́ wo àwọn àhàdísà lẹ́sìn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àyè ọ̀sánná olùfẹ́ ká gbé yẹ̀wò ọlọ́run ń bá lápá ìwà lọ́wọ́ wa afa lẹ́sìn àlù àlùmọ̀tìmí kárí mẹ̀tìmí mùsùlùmí ọgbọ̀n máa ronú ọlọ́run ní àtàkì mùsùlùmí wẹ́ẹ́dẹ́sẹ̀ mùsùlùmí yọ ìyá ìmùsùlùmí ẹ̀yìn tó ráyé pẹ̀lú pítà ẹ̀ẹ̀kọ́ ayé pẹ̀lú òkújì n'i ọlọ́run ní ń bèèrè lọ́wọ́ rẹ̀ kí afa méjì alẹ́ mùsùlùmí ní ẹ̀kálí mùsùlùmí máa là kó kéyípa tàkùmù látàrí ọlọ́pàá wọ́pọ̀ jẹ́ mùsùlùmí jòmbó gbogbo tí ọ bá pọ̀ ẹni àwọn kan ti pè ní lọ́wọ́ lẹ́yìn ẹlẹ́pàá fà ó jẹ́ tí wọ́n kó yìí tó bá tẹ́ ẹgbẹ́ àwọn ìgbó mọ́ bá wọn kó bẹ́ẹ̀ nǹkan tó ẹ̀sìn pẹ̀lú ìyá ayọ́ lẹ́yìn náà wọ́n bá ti kọ́ sí mú bẹ́ẹ̀ ní ẹ̀dá yìí láàrí ẹ̀rọ tọ́wọ́ bábá yìí lọ náà wọ́n á bí ọdíde wọ́n ní ló dé pọ̀ lójú wá wọ́n ní wá bí ìlọ́pẹ̀ ní lọ lójú wá ní ẹ́ńtà sílẹ̀ ní ah, ẹ́ńtà sílẹ̀ wọ́n láì sẹ́gbà tó sọ àwọn ọdún fẹ́ rẹ̀ rẹ̀ ó tún náà rẹ̀ rẹ̀ ìgbàlẹ́ náà gbọ́ bọ́lá èyí mo tún bíbí ìlọ́pàá jọ ẹ̀ta tó lọ wíwá bí ṣe ń sáà náà wá ṣe ní wọ́n afa lẹ́jọ́ àlùbí mọ́ sí ní ìkàlùbí ẹ̀rí. mùsùlùmí ọ̀yà ẹ̀yà kọ́ ilé ìta lọ sí ẹ̀ta kò tí wọ́n lọ bẹ̀rẹ̀ ẹ̀ta ṣe náà lọ para ẹ̀ lọ́jọ́ ìpè mùsùlùmí kò dàbí gègé yóò máa dá fún mi ìfàdà àyà kan àdìsí tó jọ النبي صلى الله عليه وسلم قل الدنيا سجن المؤمن وجنة الكافر àdìsí ń sàlàyé afànàjì alìmọ́sílì kàlùjẹ̀mí alẹ́bìn àdúnìyà ilé ẹgbà ń gbé èmì àti ẹ̀rí tàbí ń gbé ànábì fi hàn sọ́nà méjì bọ́rọ̀ sí fi hàn sí ìjọ sí ayé àyè aláwọn alìmùsùlùmù aláwọn alìmùsùlùmù ẹni tí èbá ti ṣe mùsùlùmí olókùn sábẹ́ mójú ní kókó tí bá máa ṣe ọmọ nàìjíríà yìí ìfẹ́ ìfẹ́ kí ilé yàtọ̀ àmìwá àtúnwá àtúnìyà ẹ̀ẹ́rílẹ̀ ayéta ń gbé yìí títí lọ́lùmọ́ pẹ̀lú bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí mùsùlùmí máa ń gbé ilé ayé bí ẹni tí ń gbé mu tẹ́ẹ̀ wàjánìlẹ́sùn lè káàkiri ó ti já ìgẹ́nà fẹ́ni tí bá ṣe mùsùlùmí fún jíìmù náà nù kí ni màá yéé di ọ̀rọ̀ kọ́nà bàtà náà kọ́kọ́ lé ju àgbọ̀yé sábà yẹn wà lóṣù jíìmù bẹ́ẹ̀ tí à ń jẹ ẹ̀yẹ́ wà láti jẹ náà bẹ́ẹ̀ gbádùn àti bẹ́ẹ̀ sọ mùsùlùmí ò ní gbádùn láyé ìdẹ́gbẹ́ ọ̀rọ̀ wọ́n ní yẹ̀wò nìkan wá pàdé àfa àkànní sọ ogun àfa yẹn kú ẹsẹ̀ bí wàá ẹni tó da nígbà náà ni o bí wàá yẹn wá lọ́sọ̀ tó da lónìí yẹ̀wò dì ẹ̀wò ti yá wọn lọ́rùn asọ̀tàfà yìí wọ́n jọ náà asọ̀gbà ni wọ́n ní ìmọ̀ ọ̀là àbáwọn ìrọ̀ àdẹ́bí ni ìrọ̀ ní pa nítorí pàrọ̀ àdẹ́bí náà ló ní ayé ẹ̀wọ̀n ló jẹ́ bẹ́ẹ̀ yìí àtijọ́ ní báwa yàtọ̀ táwọn aláàbíjọ́ níbi àti yìí tàbí jẹ́ tó wù wọ́n níbi àti yìí tàbí jẹ́ tó wù àfààní ọ̀lọ́gbọ́ yìí tàbí mi lọ́kọ̀ àfààní àlàyé ìyẹn pé mùsùlùmí ọwà gẹ́gẹ́ ẹni tó wà lẹ́wọ̀n ẹni tó sí lẹ́wọ̀n ó fúrí láti tẹ́ tó wù ẹni tó wà nínú ọgbà oko in tó bá wù tó lè jẹ a ó tún kàánú ó lè jẹ a gírígúrì ó lè jẹ torí nínú ọgbọ̀n olówà ó fi láti bàjẹ́ tó bá wù ẹ wá ní mùsùlùmí ẹni tí pẹ̀lú ẹ̀wọ̀n kò fi láti tó wù ẹni máa ń gbélé ara rẹ̀ ó ti bàtí tí ó gbá lámùsí fún ẹ̀wọ̀n àwọn ní ó sàwòtọ́ sùn fún ọmọ bọ́ bá bọ́ ní sùn lọ́sùn lẹ́gbẹ́ wà ti dúmọ́ rí pọ́sẹ̀ ìdára ni o káàkiri wọ́n àgbàlagbà láì tọ́lẹ́gbẹ́ ọlọ́run ní yájẹ́ wọn bí i bá dé bẹ́ẹ̀ ní mọ̀ sí mọ́ta ń sọ yìí sẹ́fẹ́ àgbàlagbà ló bá pé jẹun ẹ̀gbẹ́lẹ́ láì ti gbé lórí àtọ̀ ẹ̀gbẹ́lẹ́ ẹ̀rùn mi wà báyìí mọ̀ tuntun ẹ̀gbẹ́lẹ́ ọlọ́run ní àgbàlagbà àgbàlagbà ya àwọn ọmọ àtìkọ́ sọ ti sún àà ní lásìkò yìí èmi máa ṣe tààjù bí èmi máa ṣe tìláwà tìláwà pọ̀ mo ní àwọn ọ̀rẹ́dẹ̀ tí máa ń kà mo ní àtìkò wọn ti ṣe ti mọ́ ni ẹni tó wà lẹ́wọ̀n wọn máa ti ṣe ti mọ́ ni. èmi wá jẹ́ba tọ̀ ọba mọ́ra ń sáwọn ilé náà gbọ́ bójá lókù ẹ̀bà àti láàárọ̀ ẹ̀kẹ́yà yìí so níwọ̀n akọ́ sùn náà na kọ́ o ọlọ́run ní ìjọba tí wọ́n ní wọ́n máa ń di tẹ́lì tẹ́lẹ̀ wọ̀n ní kò sí bó ti lọ́wọ́ tó ẹwù dáńtúkí bí wọ́n bá sí gbogbo bá dáńtúkí ó lè wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ èyí fẹ́lẹ́lẹ́ ìgbẹ́fẹ́lẹ́ wọ́n lè nígbà tí ìgbà tí wà lẹ́wọ́n ẹni tó wá rí mú ọmọ nínú tí ò lè gbà tó gbèjà ilẹ̀ ní ìyá rẹ̀ fún òjò lọ ṣàtìtẹ́ni ọ̀gá ni eléri ni ẹni tí ń pàtẹ́wà ní pàtẹ́ fún àpẹẹrẹ rẹ̀ kò sí pé wọ́n ti fi kò sí èdè lè lówó tó nípò tó láì ní tó wọ́n mọ̀ ẹ̀dígbé tó bá rẹ irú àwọn tàbíjákì òun wọ́n gbéra ọ̀rọ̀ sí abroad láti ọkọ̀ yìí àwọn ọmọ rẹ̀ ń pariwo lè dín wọn pè lọ ìtànàmì ìsọnù mùsùlùmí wọ́n mọ̀ dìktéètì fún ọláyé rẹ̀ tàbí mọ̀ dìktéètì fún ọlọ́run àtànàmì rẹ̀ irú ẹ̀nà owó lọ́jẹ́ irú ìlọ́gbọ̀rọ̀ jẹ́ ìgbọ́sọ̀rọ̀ jẹ́ ọ̀kan ìtẹ́lẹ̀ ìlú yàtọ̀ kí ló dé kí wọ́n yẹn pé ìjẹ́ mùsùlùmí tó wúyẹ̀ fún òní jẹ́ mùsùlùmí kí ló dé tẹ́jọ́ wà láti ẹni bẹ́ẹ̀ ṣe máa jí tí wọ́n pè lóṣù wọ́n lè tó ń jòkó tó tó wọ́n dìkẹ́tì fún wọn ni bí mùsùlùmí sì máa ń lo gbogbo tẹ̀lé ayé rẹ̀ nù afẹ́lẹ́jẹ́ alìmùsùlùmí kan ló jẹ́ ẹ̀dàkọ̀jẹ́ wọn fara ọdún àtàkẹ́ mùsùlùmí o wọn láì adúgbọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ́ pẹ̀lú ìta àgbọ́yé bá ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní gbogbo nàìjíríà gbọ́yé òfóòlì sí àwọn èèyàn ẹni bá kàn ló mọ̀ ọlá pé ìlú ìyọ́lọ́kan sàrọ̀wádé ẹjá lè títà òfóòlì sí àwọn èèyàn nínú kíkù ẹ̀fẹ́lọ́gbọ̀gbọ́ wọ́n ní ìkó nípa wọ́n ti jàrẹ̀ mọ́lé 78 I mean, no, 72 72 hours. How many days? Eh? Sẹ́pẹ́ kò rówó tẹ́lẹ̀ ní ẹgbẹ́ ọjà. Tuesday, ó àwọn àwọn òní nǹkan mẹ́tàkà Nàìjíríà ní o, àwọn bá àjáde títa àjẹmọ́já àrájà àwa náà ń la bàtà àwa là ń fúnra wa là ń ṣí àlà ń jamọ́ra lọ́wọ́ ẹnu kékeré tán fún àwọn là ń lọ́wọ́ táwọn bá jáde títa láàrin ọdún kan fún tó mọ̀ lòun fẹ́ wọ́n bá ní ìjẹ́ tó tó wọ́n ti pàmù ẹbá ọgbẹ́ wọ́n wà fún o wọ́n wà fún ara wà láti mẹ́lẹ̀ ni o wọ́n ní ìgbọ́ta wọn ọgbọ́ta bí kọ́ wọ́n rẹ̀ sí àwọn ohun irú ẹni tó mọ́ tó lè sí irú àwọn bá wọn lè mọ́ àwọn olówó ń sọ yìí àwọn tá ń sọ yìí kò yé wa ìwé ìwé nígbà wọn bá wọn ìgbàdá ń sọ yìí yóò yé wọn wọ́n kọ́ jẹ́ mọ́sùn ọ̀dà gbèbèrè ọ̀rọ̀ mi àkọ́kọ́ nù mo bẹ́ẹ̀ kọ́ ti gbà bẹ́ẹ̀ tàbílò sọ mọ́sùn náà nínú ọ̀rọ̀ ọba ààrẹ láti mú fún ọ yìí ẹ̀gbọ́n tí ọ náà láti mú fún ọ àmọ́ ń ṣá àlùkù báyìí fàlejò omi olókùn ọlọ́mọdékẹ́lẹ́ Àlẹ́yìn sọ́rọ̀ ọlọ́wọ́ ẹ̀yìn máa bọ̀ àríwá fún náà. Ọlọ́wọ́ ẹ̀yìn sáàmù fitna láàbùdìbánà lẹ́rìnà bọ́lá mú mínú kúnnù kọ́ọ̀kọ́. ìkìlọ̀nú o ìkìlọ̀nú fún ọba ríwá rẹ́yìn ó lè dákù fitna ìkìlọ̀nú ọ̀nà òun mọ́ bẹ̀rẹ̀ wọ̀n parí ìbẹ̀rẹ̀ ọmọ àwọn parí ọlọ́lọ́ lẹ́sẹ̀ gbogbo wa lọ òun mọ́ bẹ̀rẹ̀ ó mọ̀ parí ìbẹ̀rẹ̀ kálàwà mọ̀ àwọn tó bẹ̀rẹ̀ lónìí náà ní ti ráyìí ibi tó yọ nígbà ìwọ̀n máa wọn ò gbogbo lè dé bí àyè àti tó ti bẹ̀rẹ̀ fún ọ̀pẹ́lẹ̀ yọrí sí ẹgbẹ́kùn tí sanwó olú àgbẹ́lẹ̀ fún yóò tó tó padà já sí fún oòrùn onílà kọ́kọ́ bẹ̀rẹ̀ kò ní ẹ̀ká èyí tó kọ́ sí èyí tó wá ti bẹ̀rẹ̀ yìí ní ọkọ̀ sí lẹ́nìí ní ọkọ̀ sí tó kò mọ̀ bẹ̀rẹ̀ lára tó já mọ̀ pé democracy kúlù ha ṣàbùn ara tí democracy ti kalẹ̀ náà pé ó aláwọ̀ rẹ̀ nínú tọ́ lè fi gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ìjọba òun lélẹ́yìn sísan owó olúbáwọ̀ pé bí ti já sí lẹ́yìn ìkẹ́ ni ó gbélé tó wá tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ tó wá tẹ̀ yìí oníkọ́tẹ́ o àmọ́ ìná bìgínì ó mọ́ bẹ̀rẹ̀ kò mọ́ ẹ̀ẹ́n àmọ́ bàbá wa mọ́ bẹ̀rẹ̀ tó mọ́ rí sí ibi àgbà yìí sí bàbá ń já sí òun nílẹ̀ ìtàkùú fitna ó kéré ọmọ bí máa fà wàhálà lẹ́sẹ̀ o láàrùn bá nà lẹ́bí iná bọ́ọ̀lá omi nǹkan ọ̀sọ̀ bí wàhálà rẹ bá dé ẹni tó jòkó rẹ̀ jẹ́jẹ́ àwọn ara wọn àwọn àyíká àjọ ní ṣọ́ọ̀bù àwọn àtàbára mẹ́ta báyà pé ìbára pariwo ẹ̀ sáà sọ́ọ̀bù tí àwọn èèyàn wa yóò tààlà ń gbíjà wọn tí ó wá sí lẹ́yìn tó lọ já ẹlòmí onídìí mọ́ ẹlòmí ẹ̀ ń bí bàrábàrá kòró ní o àdúgbọ́lẹ́lò àní ẹlòmí ó sọ ìsan iṣẹ́ ìṣẹ́ ìgbọ́mọ rẹ̀ ibi jẹ́ ó ti di láti àwọn ibò wọn lè sọ tí wọ́n lè sọ tí wọ́n sọ yìí àwọn lè sọ àwọn ibò tó ń bí àwọn tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì nínú wọn wọ́n kàn wọ́n bọ́ọ̀bù wọn lọ fi ẹgbẹ́gbẹ́ ìlú ẹjá lọ fún mú mẹ́jẹ́ pẹ̀lú ní kò sọ́ọ̀bù sí mọ́ sọ́ọ̀bù rẹ̀ ti ju kò rí sọ́ọ̀bù sí mọ́ àtẹ̀kúrò àwọn tó wà mọ́ àwọn tó wà mọ́ eléyìí wọn ò ní tàbí barabara kí tó ń ẹ̀yìn ẹgbẹ́ kọjá pẹ̀lú kọjá lọ sí ìjọ lọ́dà sọ́ọ̀bù sí ọlọ́run tó bá ti kìlọ̀ lọ́dọ̀ o ọlọ́run ẹ̀bẹ̀rù wàhálà nígbà tó bẹ̀rẹ̀ bó bá padà dé mọ́ ipa ọ̀dẹ́ ká yóò bá náà láwọn ọ̀rọ̀ gidi lẹ́nu yóò bá wọ́n ní ká bá torí fàn àbátọ́lópè mi olùpàràpọ̀ ẹgbó mi tàbálẹ́ká torí fàn tàbáwó sí fàn ẹ̀hẹ́ ìmọ̀kọ̀lẹ́ àwọn adékún pẹ̀lú àbọ́fẹ́ mọ́ ìmọ́tọ́fẹ́ ní pọ̀lẹ́ àmọ́ bóyá bí tí máa ń rú mọ́yàn bọ́ máa ń họ́ra tí kò bọ́ bá ń múyàn bí ẹ̀ tí máa ń họ́ bí ò bá sọ́ra ẹ̀ẹ́sì ń kẹ́lẹ́ gbẹ́mẹ̀ lójoojúmọ́ tẹ́kọ́ adékún ó wà lè mọ́ sọ̀bọ̀ yóò wá mú ní bàbá wo bí ètò ti gùn sí lẹ́dàá tó ẹ̀tọ́lé o kò fẹ́ kò túbọ̀ ọ̀kan mo nínú ọ̀rọ̀ nípa múlòlù wọ́n bọ̀ ọ̀kan wọ́n ní hé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sì mú òrùn bọ́ sínú náà àwọn ọ̀rọ̀ tí ẹ pé tí ẹ mọ̀ ẹ lákà ìlú tó lára rẹ̀ ẹ mọ́ sí rú òrùn bọ́ ẹgbẹ́ ọ̀nà o ìyá ń jẹ wá kò kẹ́ tó gbádùn èmi sì ń kọ̀ fún yìí náà mo rántí ìyẹ́rà sọ́nà pòfẹ́sọ̀ wáyẹ̀ ẹ̀mà tàdúrà tó bẹ́tọ̀ pòfẹ́sọ̀ fásitì mọ̀fín ẹ̀mà tàdúrà fún ọ̀la ó nídìí àdúrà ó nídìí àdúrà àbábọ̀ wá ní ẹ̀mà tàdúrà fún ẹ̀mà tàdúrà fún pòfẹ́sọ̀ kí mo ní kẹ́jọ́ àkọ́bẹ̀rẹ̀ ọ̀sìn bẹ́ẹ̀ oṣù kẹ́lẹ́ kan jọ lójú ìmọ̀ ó ti máa ṣe àkọ́kọ́ jọ lójú ọmọ ìyá ti ní ẹni mẹ́ta jọ lójú pọ̀ ó lójú ẹni tó jẹ́ súnà kò lè ṣe wẹ̀ láti tàwa yìí mo ṣàdúrà fún olójú wọn náà o ayọ̀ kan tó ní síbi tẹ̀lú bàbá yìí ọlọ́run jù máa ní sí ni ẹni wọ́n sára ìgbà tìrìsì ee 36 ṣẹ́gbẹ́ ti fọ́ọ̀nì wọ́n tàbá tán fẹ́ sáájú wá èrò ẹ̀kọ́ lè mọ́ta ee ṣẹ́fẹ́ kò tí bó tẹ́lẹ̀ lẹ́sì tó pẹ̀lú less 25 10,000 this 5,000 ìjọba tí wọ́n ń 10,000 distance láàrin wọ́n rí bí 2,000 tán bá ń tàbí ní 20 wọ́n tí mo tàwọn ní 22 wọ́n lọ́ọ̀hìn lẹ́nu àná sí òní wípé ọdún ta a bag of rice 20,000 naira pàmì ìbáàdọ̀ price wọ́n tó ní twenty naira lẹ́bà rẹ́ẹ̀sì wọ̀lọ́ ẹ̀kùn lókùn tá ló sì máa láti tó táwa yìí ọlọ́run ní báyìí mọ́ni rẹ̀ jẹ́ àwọn tàbá rí bẹ́ẹ̀ títà náà ti bẹ́ẹ̀ tọ́ mo ti jáde ọ̀ mo ti lọ. ee ìtọ́ àti ọ̀rọ̀ ìwẹ́tọ̀nù ìwẹ́tọ̀nù lọ pé àti náà ó ti náà tó yẹ ọ̀rọ̀ ìdí mo jẹ́ ọ̀fẹ́ ìfẹ́ ló ń jẹ báyìí mo jẹ báyìí ó lè títà ó tó mọ́ títà fún ẹ̀rà tí ìtùn ló pé owó jẹ́ mo jẹ́ láìsí ní olè síkìlù bọ́ọ̀lù pé ìyẹn jẹ́ lówó ó tó mọ́ bí títà fún ẹ̀rà kẹ́mọ̀ tó bá gbé àbára gbé àbá ìlú ẹ̀sẹ̀ sọ́ ni àwọn ẹ̀sẹ̀ sọ́ àbẹ́rẹ́ àbẹ́rẹ́ àbẹ́rẹ́ ẹlòmí ò ẹnìkan tó bẹ́ ẹnìyàn tó múradán ọdún amúradán tó báyìí yóò ní ọmọ tuntun bẹ́ẹ̀ ẹlàpọ̀ ìwé tàṣẹ ilẹ̀ ń sọ ní tó bá jẹ́ pap ẹwà sí ọ̀rọ̀ ẹni sí náà lọ kò sí wọ́n ní àdídòdó àdídòdó wọn mú lọ́wọ́ ní Yóò lẹ́gbàá pé àbá kí ìgbà ọ̀dọ̀ àti ìwọ̀n fún ọ ní owó báyìí. tí a bá wọ́n á ní fọ́nà wà pé ẹ má jà inú òrùn bọ́ sí inú ọ̀rọ̀ ńlá ni o. ṣé bá ń ṣe ẹni fi jáde àárí àárí ẹnu omi ọ̀pọ̀lọpọ̀ wa ilé ẹ̀kọ́ ọ̀nà lójúmọ́ bóyá tẹ́ntàwẹ́ wá ń ta sọ̀rọ̀ ẹ̀kọ́ orí ilé ẹ̀kọ́ ọ̀nà tó fẹ́ lọ́lọ́dún pé náà ìṣòkòlú àbí ìmọ̀ ni wà ní ìdẹ̀kì ẹ̀rùn lè ní kéèdè pọ́ jẹ́ tó wọ́n náà bá kí láwọn jẹ́ òun bẹ́ẹ̀ sákàn bí kí ọbẹ̀ kàn yìí ló kọ́ wájà fún epo lójú kì í ṣe bí abẹ́ jẹ nǹkan pé wọ́n gba ìta ń wá yìí nà pé àṣejú àṣejú ra wa lọ kọ́dà abẹ́ máa ń ṣètò bó ṣe bá ṣe bẹ́ẹ̀ ṣe rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ẹ̀wọ̀n fi jẹun kí ẹ̀wọ̀n fi jẹ òkèlè kí àwọn ìrọ̀lẹ́ ló bá ẹ̀rọ ti mú gàrí bẹ́ẹ̀ ṣe nǹkan tí ẹ̀wọ̀n fi ń jẹ òkèlè ìpamúlí àmọ́ ó tún kọ́ ayébẹ́tẹ̀ ilẹ̀ lórí wọn sá arílámù ilẹ̀ lórí wọn sá kéèkéé ní sáré ìgbọ́ gidi ààrẹ ilẹ̀ tí ó kúta ilẹ̀ ní sá kókùn tẹ̀ fún àrí 10,000 àti ìta 1,000 naira àwọn yẹn yúrú àìwá 10,000 náà bí 500 náà rí tẹ́bọ́ ti fẹ́ inú òun ní sí fòkẹ́tọ̀ sọ̀rọ̀ òun pé 1,000 ẹ̀kọ́ ní níwọ̀n gbà tẹ́rì ìgbẹ̀fẹ́ra náà pé kí ni wọ́n tí wọ́n gbogbo oúnjẹ tá jẹ́ ní síjàmá onídi ọdún ẹ̀sẹ̀ ọdún one thousand naira ọ wá one thousand ni ọwọ́ five hundred ìtumọ̀ ní òǹtà wa mọ́ ṣe bá ní kọ́lọ́kọ́ ọ̀bá yìí wọ́n wá fún alápẹ̀rẹ̀ ẹ lọ àwọn àdúgbò ti tẹ̀lẹ̀ lónìí àwọn olè bọ́bá wọn náà lóye pẹ̀lẹ́pẹ́ bí ọdún kan sì sìn wọn ò dé mọ́sálásí pàpàpà náà lè wá ní ìbọn pàpàpà náà wá ní ìbọn ṣùgbọ́n àti pọ̀ ẹgbẹ́ bàbá sọ́ra ah, nígbàrà fún aláwọ̀ pẹ̀lẹ̀pẹ̀ díẹ̀ tí ó ti bára ti làkáì àtàjẹ́ mùsùlùmí bẹ̀ àwọn àtàjẹ́ ń tún náà àbàrà kan obìnrin ló kàrà yẹ́ tó wọ́pàrà yá o àtẹ̀lẹ̀dá àti máa tó ti tọ́ ọ̀rọ̀ yìí àní mọ́ wọ́n pé tó bá ti pé revolution wa ṣẹlẹ̀ kílẹ̀ pẹ̀lú revolution ó ju èrí lọ́wọ́ ẹ̀wọ̀ omi ti ẹ̀mí mu ẹ̀wọ̀ omi tẹ́mù ẹ̀mí ẹ̀mọ̀ mú ìtọ́jú yí àwọn ọ̀sán ti tẹ̀lé rẹ̀ rí ó tún kú tó kọ́ dáàbì àbúrálẹ̀ A láíláyé òun òun ó wà náà wọ́n ti dá wọn lágẹ́ báyìí láyé láyé òun kò lè máa dá mọ́ láyé àwọn tó ti sojújọ́ náà aláwọn èèyàn wà ń lè wọn ò lè jáde síta wọn ò lè tó jẹ nígbà covid-19 wọ́n sí wá bẹ̀ díẹ̀ díẹ̀ ká sí wá láàrin kí wọ́n fi ọ̀kadà káàkiri gbogbo olú ní ìfẹ́ lúwéwú ìfẹ́ tí lè ti kí ọ̀kadà ọ̀kadà tí ò sí ọlọ́pàá tó lè láì kí wọ́n lọ kí wọ́n sáré dé kí wọ́n sáré dé lágbo méje ọtí ọmọ kálẹ̀ gbà bọ́bá tiẹ̀ bọ́bá tiẹ̀ bọ́bá tiẹ̀ òní ìgbẹ́ lọ́sọ̀ mọ́ títún kú àwọn tí wọ́n jẹ́rù tẹ̀lé báyìí lọ́pọ̀ nàìjíríà ẹmọ bí bá fi ń sọ iná ìdí wọ́n jẹ lálẹ́ ìyá àrí ìsàárọ̀ lá tó bá fẹ́ kú fírí sí gbogbo tí ò sí ò sí ọjà mọ́ táwọn ní òkèrà kan tí wọ́n sọ wọ́n gẹ́gẹ́ mọ́ táwọn òkèrà kan àwọn ọmọ pípẹ́ ìyá ní ti tábẹ́ bọ́bẹ̀rẹ̀ má bọ́bẹ̀rẹ̀ kó ní kọ́ bọ́bẹ̀rẹ̀ obìnrin kan kó jẹ kan lánàá ní èkó ọ wá tó jẹun mo bá ti máa jẹun tó léwá ọdún kan àjẹun lọ wọ́n láì máa ti pé báwọn ní ìbájú pé mọ́wọ́ yàrá àwọn mẹ́rin ọmọ ẹgbẹ́ mẹ́rin lọ mo ní obìnrin yìí ọdún mẹ́rin sí kò nílá jẹun

pé ẹ gbọ́dọ̀ jáde fún ti lójó mẹ́ta ó yàtọ̀ sí ti kómi òjò tẹfóhùn tiẹ̀ ó ní ẹfọn ní wọ́n náwà ẹfọn tírí àwọn eléyìí kò sí kankan a ní àwọn èèyàn mú ìtọ́ ọmọ wọn yóò lè ọmọ ìdí tíra yàtọ̀ nínú àwọn tí nínú àwọn tí ogun abẹ́lé sojú ẹnìyàn sọ ó ní táwọn sá sí ṣé ní ìjọba sí ìjọba làbí dì sí wàtọ́pù lára náà lérí ẹgbẹ́ facebook abẹ́lẹ̀ fún òun àwọn yóò ní àwọn ti tàkíà Oòduà republic àwọn léyìn ní ìtẹ́lẹ̀ ó sílé kọ́dà wọ́n wọ ẹ̀rí wọ́n wọ ẹ̀rí wọ́n wọ ẹ̀rí wọ́n wọ ẹ̀rí nàìjíríà wọ́n wọ ẹ̀rí wọ́n wọ ẹ̀rí lọ́tẹ̀ wọ́n pọ̀pọ̀ wọ́n pọ̀pọ̀ wọ́n ti gẹ́ wọ́n lọ gẹ́bọ̀ sẹ́nu ọ̀nà ibi kan àwọn ìgbónúwẹ̀wẹ̀ nílé yìí

that is revolution nǹkan tó ń ké fún yínú nǹkan tó àlẹ́bí ń ké mú gbogbo tí a tàbí kára sí olè ìwọ̀n tàbí kára sí tàbí ń tọ́ nù ní àkókò tó ń fún wọn sùúrù ẹ̀ tó tàbí tó máa ń jẹ́ àti ìsàdé sùúrù ó rò pé ní ilé bá lé sùúrù ó lè lágbá ẹ̀ padà rìgírẹ́tì ni ẹni ó rìgírẹ́tì náà méjì lọ́gbọ́n ní ẹ̀ sáàdé sùúrù ẹ̀ sáàdé sùúrù sùúrù àlẹ́bí fún wọn lórí sùúrù mú ni àlẹ́bí

òun láti fi pawó sí kòó ẹ̀yìn náà sáwọn àwọn ará mi ò ju ara ilé nù àwọn tẹ́lẹ̀ kọ́ kọ́ fún wúrà náà àwọn òsì wọn àwọn òsì tí wọ́n fún òun náà yóò fi jẹ̀kú ẹ láwọn ọmọ òsì lọ́wọ́ òun àwọn òsì lọ́wọ́ sí rí lẹ́yìn tá à ń lá sáà fi àjẹrà yìí àwọn ń ba dúkìá wa jẹ dúkìá máa ń bàjẹ́ ìsìn ìjọba tẹ́ ń bàjẹ́ ó fi ẹ bá dúkìá tuntun jẹ àwọn tí ń sẹ́bẹ̀ kan tó fi lówà mẹ́ ìjúrúgbìnà ní ilé iṣẹ́ ti ṣe fámílì rẹ̀ mélòó ló wà ń bi àwọn tán ti jẹ́ mẹ́ ti báwa yìí náà ní bá là ń ga fún wa tó wà tó bẹ́ẹ̀ ló ń fún wa nítorí owó yẹn nígbà wọn bá lè fi kò lè máa fún ọlọ́wọ́ mọ́ àtàwọn ilé iṣẹ́ míì ọkọ̀ ọlọ́pàá ẹ̀ẹ́dọ́kọ̀ṣọ́lá àwọn ìlànà ọkọ̀ wà yìí náà ni wọ́n fi rà wọ́n rà ní ìbáwọn ọlọ́pàá wọ́n ní tí ó tún jẹ́ kí nǹkan wọn nù ìtàkù fitna tọ́lọ̀kọ́ fún àwọn olùdáàbò tí bá ìtẹ̀lẹ̀ ìyẹn tọ́lá mú mi kún ọ̀sọ̀rọ̀ tọ́lọ̀kọ́ fún àwọn ìgbà mí wá ayé àmì ẹ̀sìn gbọ́ yé nígbà tí wọ́n bá tẹ̀lẹ̀ ìtọ́lọ̀kọ́ fún àwọn ayé àkùrá nù àmẹ́sìtẹ̀ ọba ọ̀sán náà ìkìlọ̀ lílé yàtọ̀ ayàtàkẹ́lẹ̀ kan kí látọ̀ ohun àtàkì ìtàkà ìtànìyí parí gbé ẹgbẹ́ jẹ́ kí ló pé afẹ́lẹ́jẹ́ àrùn mùsùlùmí dájú tẹ́gẹ́ tí wáyé Abdullahi ọwọ́ ìgbà náà jésù jẹ́ bọ̀lọ̀ wọ́n lọ́pọ̀ kí jẹ́ bẹ̀rẹ̀ ní sí ìwádìí ẹjọ́ ayé àdúnìyà títí olùmọ́mìn wà jẹ́ nọ́tún káfí àá lákàrí amẹ́rẹ́kì tẹ́kù fitna ìkìlọ̀nù ẹ̀sọ́ gbọ́sùlù anẹ́màtúmà náà anẹ́bìlá lẹ́kún àhàdùkún ìmáà anẹ́bì ní ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́rọ̀ jẹ́ ìmáà wọ́n ní kíná pẹ̀lẹ̀ anẹ́bì ní àtẹ̀kù kọ́mọ́lọ́ pé in àtànà náà kọ́mọ́ ní ẹwọ́ mi ò mọ́ iná ọba wá náà bọ́ wá ọbùn náà ah, ah, àrífẹ́dìgbà bá ti ti dáadáa ajọmọ́dé ni o báyẹ̀ bá ti ti dáadáa ń lú yìí ajọmọ́dé ni o àníbi ni mọ́sọ̀bẹ́ níjọ́ táyẹ̀ ti wá ń ṣe àìdá náà ok àwọn èkó wọ́n já ilé oúnjẹ tán kó kọ́pínẹ́tì àwa la ní nà àwa la ní òun náà ní fún wa ní bẹ́ẹ̀ ẹnì sọ́pọ́tì wọn mail rẹ̀ lọ́dí tí oúnjẹ yìí nígbà tí wọ́n ní pé ìgbà náà àjáde ohun ẹ wá oúnjẹ wọn ti pọ̀ tó àtàwọn ẹni kọ́ bá pín oúnjẹ wọn o bẹ́ẹ̀ mi ṣe rí ni o ẹwọ́n ti fẹ́wọ́ ti lọ ní sáyì bí ìsọ̀rí mẹ́ta ti já lórí lọ ní irú ìdáyé tó pẹ́ ti ìsọ̀rí kan mú sáàdì kan ní wà tó bá ní àwọn oúnjẹ lóòtọ́ tó bá ní ká lo ọ̀sẹ̀ méjì nulé àálù ẹgbẹ́rẹ̀ ní kọ́ ni àwọn èèyàn wọn ò fúnra wọn ìtàlẹ̀ ní ilé àwọn ti gan-an ah, ah. sáàlẹ̀ tó gbé àwọn tí gẹ̀bẹ̀ jẹ́rà àwọn gọ́ọ̀mẹ́ntì wáyé ẹjá gbé inú tó lè jẹ́ kọ́rọ̀ yọ ara sáàdì wọn ni o ẹjá gbé wọn sí gbé bàbá wa ẹgbẹ́ Buhari àtàwọn ẹgbẹ́ bàbá wa wa ní the head of family àbí òun ló kọ́ provide ọlọ́lẹ́wé àbí omi kẹ́ múnú lẹ́yìn

ó wá lọ́wọ́ gbogbo léwé tẹ́ fẹ́ san wá wọn àti fifty thousand naira ó wá lọ́wọ́ owó pa ó san ó ra tóònù fifty thousand naira ẹ lọ́kùn owó tó ti ra kàrí náà bóyá wọ́n ti ń pejọ pé kó yóò tẹ̀ kéjì ẹ̀ kí pé ó rẹ̀ lọ pé kí ló gbé fún ọ ní ó bá mú títí lẹ̀ ọ̀wọ́ ẹgbẹ́ ní oṣù náà gbọ́ ní oṣù àwọn kan ṣe àwọn ará ìfò ṣe ẹjíká náà sílẹ̀ ìlú àbúrúkú ìlú àdúgbò yìí tí èèmà gbọ́ sáwọn láti jẹta láti kò sí o àbára náà látàrọ ìlú pé àná ìrìnàjò sọ́lá nù àní látàrọ àti kò sí láì sáré sọ pé kó sáfi sọ tó kò yẹ kárẹ́ lè kálá àdúgbò ìṣòro bá máa kó ìjẹni sáré kù kò yẹ kárẹ́ lè kàn kò sẹ́ni tó ní lé pàtó sọ́ náà wọ́n kó ti káwọ́ tẹ̀wọ́ yí wọ́ ẹ̀mí wà ní tọ̀rọ náà ẹ̀mí ti sí òfò wọ́n mọ́ọ̀lì ọlá pé àti tó wà ní aláwọn bí ó sọ fún ó sọ fún ẹgbà bí i fọ́mọ́mọ́ náà Pẹ̀lú gbọ́nà ló kó jẹ́. Ah, ó sì kéré lẹ́yìn náà àmọ́bà tí wọ́n ń ké gbóyìn náà àfẹ́fà nù wọ́n tó wọ́n tó máa ń lọ gúsábó láì ọlọ́gbọ́ ẹ̀ tó sábó gúsábó láì náà ah, wọ́n á bẹ̀rẹ̀ pé tí wọ́n wéra ọdún mẹ́rin sábó láì ni àwọn ẹ̀dá ẹ̀mọ́ ti sábó láì tí wọ́n á ti sábó láì kí ló dé àwọn tá jọ wọn sábó náà ẹja máa wọ́n o ẹ má o wọ́n tó kan ní àwọn ọmọ wọn náà ní o wọ́n sàánà sọ òkè ń lò sọ wọ́n ní a èyí jẹ́gẹ̀ẹ́ náà wá dúró ìwọ̀n náà wọ̀n náà sí ìwọ̀n gbọ́dọ̀ ní alàjà

òun tẹ̀ mọ́ ní karábókè yóò fọ́ àwọn ọ̀tọ́ ọ̀tọ́ kiri ọ̀tẹ̀ lọ ti bẹ̀rẹ̀ ọdún tó lọ́wọ́ bá kà ìsìn kan yóò wá ti ọdún tẹ́tì bọ́ tẹ́tì dé bí ọmọ ní wọ́n papọ̀ ara ọmọ bẹ́ẹ̀ ẹ̀ èmi wá ti dára sóyà rẹ ọwá kẹrin lẹ gbàdá ẹgbẹ́ ni pé mo kóbi dókítà ní ẹ̀ sí ẹ wọ́n wá tún rà ìwọ́n tó burú jù ìwádìí mẹ́gbọ̀n èyí kọ́ ní olé jẹ́jẹ́ ọtí lẹ̀kùn mọ́ rí nítorí lè bàbá sílẹ̀ yìí sí nǹkan orí wá ní àbá ti ká dìra wa mọ́lé kò sí iná ká ti gbàgbà ń fara bí ìrìn tẹ̀lé jẹrẹ́tọ̀ níbi epo tó rúra jọmọ́ gbogbo tí islamu tó wá sí iná nítorí èmi àti ẹni kéé ti ń torí àwọn tí wọ́n ń tí ò dá fún wa yìí tó bá jẹ́ pé ìṣẹ̀rí àtẹ̀lọ́ tàbí sí o títẹ̀ rí àbá rí pé káàsì nǹkan yẹn òun láti gẹ́ẹ̀sì wọn ni kò bá àláwọ̀ rẹ̀ wọ́n sáyẹ̀ wò ọlọ́fẹ́ wọlé ràmẹ́ báyìí ọ́ ti ń òtẹ́ẹ̀lì rẹ̀ wọ́n á ń lọ bẹ̀ wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ yá nínú òtún rẹ̀ tí aláwọ̀ tí wọ́n tó jẹ́ fọ́nà ẹ̀ pẹ́yà ní tí wọ́n wó lókèrè tí wọ́n lè débi tó wà àwọn aláwọ̀ kí nínú yàrá tó lọ́tọ́ lọ́kọ̀ọ́ yìí tó wọ́n lọ báyìí wọ́n ti gbó kalẹ̀ wọ́n ní distance mẹ́rin ó bẹ̀rẹ̀ ti maraba mẹ́rin ẹ̀rọ tí wọ́n lè wọ́n lè ní wọ́n lè jòkó láti ẹ̀kọ́ débẹ̀ wọ́n lè dín ní abroad UK ti dúnwó wọ́n pàwọ́ lásán ní àwọn security ìbẹ̀rún gẹ́gẹ́ àwọn ẹ̀rọ dábòbò sí àwọn security gẹ́gẹ́ mẹ́fẹ́ tẹ́yìn wọn nàìjíríà tẹ́lẹ̀ rẹ́bí àjẹ́bọ̀mù àwọn security ìbẹ̀rún gẹ́gẹ́ àwọn ẹ̀rọ dábòbò tó bá ń bọ̀ wọ́lẹ̀ iná tó bá délẹ̀ ní aeroplane mean security visa tó wọ́n lọ wọ́ọ̀ ló sọ pàdé rẹ̀ so tó ẹgbẹ́ ìkẹta ń ṣe yìí àárọ̀ Ah, àlẹ́gbà yọ̀dá fún wa àmọ́ wa tí wọ́n ń fi ìyà jẹ náà pọ̀mọ̀pọ̀n méjì láfún jẹ ní ẹlòmí ń bẹ́jẹ́ pé òun ní gbogbo fámílì rẹ̀ ohun irú tí fi òtán parí ti dá lùlù fún parí ti ẹ̀dàkùn ọlọ́run ó níyàwó ìyàwó rẹ̀ lára àwọn tọ́jọ́ fìtínà tọ́jọ́ bí àjẹ́ náà lọ́wà ọmọ rẹ̀ lára àwọn tọ́jọ́ fìtínà náà lọ́wà ó láwọn tí ń tọ́jú ó ti méjì ó ti mẹ́ta àìwá ni ẹ̀já fẹ́ kalọ̀ báwọn nìí tó àwọn aláwọ̀ fara dá kò lè fi lè kẹ́kẹ́ inú wọn adó ọmọ àlè àdúgbò tẹ̀lé ní àà báyìí ẹgbọ̀ tó ọmọ àlè àti ohun kìnnìkan èyí tẹ́ ẹwọ́ ó tẹwọ́ olú ò ní yọ nínú pẹ́sọ̀ wọn sáàrì rẹ̀ níparí Jonathan nígbà tó parí iṣẹ́ rẹ̀ ó ọmọ Nàìjíríà ẹwọ̀n kan tẹ́fẹ́ àwọn tẹ́lẹ̀ kí tẹ́lẹ̀ pàwọn tẹ́lẹ̀ tó fi wọ́n mẹ́wọ́n bàjẹ́ ọdún pẹ́mọ̀ tẹ́kọ́ mọ́ sunkún ó lóun tọ́rọ wọ Nàìjíríà o ó ní títí yẹ tányányá tí ó lábùlà Nàìjíríà ti tọ́jú wọn ẹ kó ti ṣe igbákejì gọ́ọ̀nà ìlú àbí ó jẹ gọ́ọ̀nà ó tún ṣe igbákejì pẹ́ńdẹ̀ntì ó ti jẹ president láti ìgbà tó ti bẹ̀rẹ̀ new democracy tó ti wà ní government ilé tí ń gbé ọ̀fẹ́ ni omi tí mu ọ̀fẹ́ ni oúnjẹ tí ń jẹ ọ̀fẹ́ ni mọ́tò tí ń gùn ọ̀fẹ́ ni owó náà ọ̀fẹ́ ni bí wọ́n bá máa múná lọ ó tún sọ jẹ́rẹ́tọ̀ fún un ọ̀fẹ́ ni yóò tún lóòfẹ́ tíráàbù lọ sí kan wọ́n tún fún ló pé ọ̀tún tó tíráàbù ọ̀fẹ́ ni owó iléèwé àwọn ọmọ rẹ̀ ọ̀fẹ́ ni nàìjíríà tọ́jú rẹ̀ nígbà ń gba sálárì tó ní kìíní kò ná five kọ́bọ̀ ní sálárì rẹ̀ so wọ́n lò ní mú five kọ́bọ̀ nínú sálárì rẹ̀ láti fi tó gbogbo tẹ́ bàjẹ́ yìí ẹ pariwo àìfà ìmọ̀ ní gọ́ọ̀bọ̀ owó epo tó ní bí òun bí nàìjíríà ti lè rówó èyí òun bí jíkọ̀ orílẹ̀ èdè lówó gbogbo tó bàjẹ́ yìí federal government ló tún tẹ ẹ̀sà ẹ̀sà èyí ẹ̀sà ń nàka ìbáyìí ṣe kọ́ra ọ̀dọ̀ àwọn káàkù káàkù ìdí káàkù parẹ́ náà ní ọ̀dà ló ń lọ ló ló sàn àwọn gọ́ọ̀mẹ̀ntì náà bá ń lọ ṣe máa sáàtì náà rẹ̀ àwọn ọmọ iná mọ́ ìlú ìbọn náà tún ní ẹ̀ ní kí wọ́n lé wọn bóyá ọlọ́pàá wọn yá ẹmú ẹ̀dùn ọmọlẹ̀ ẹkùn mọ́lẹ̀ ìjọmọlẹ̀ wọn ìjẹ́ pàtí ìjẹ́ ìsọ̀ ní ó ní ìtumọ̀ ṣe bọ́ ọlọ́pàá yí padà ó dá ọwọ̀ jẹ́ ìgbàtìmọ́ ọyá fún wọn ní amúlùdùn tẹ́kọ́ kọ́pútà náà ìwà tí ń bẹ lọ́wọ́ wọn náà tí wà ń kò ní ẹgbẹ́ tó kẹ́kù lọ́pọ̀ ẹ̀rọ́bìnrin wọ́n ní kíkẹ́ àwọn bàtà àwọn ọlọ́pàá èyí onímọ̀ mẹ́nu wọn ẹni tí ti ń bẹ̀rẹ̀ pé ẹlòmíì wọ́n náà ń gbọ́ mi ní sọ yìí wọn ò bá ti gbẹ̀mí ẹlòmíì o lọ́pọ̀ sọ bẹ́ẹ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ pé wọn ò bá ti gbẹ̀mí ẹ̀ ọlọ́pàá pẹ̀lú ṣe fún rẹ̀ o ẹni gbogbo àbá ń tẹ́lẹ̀ àpáta rẹ̀ pé a tí ó ààrí inú wa tẹ́ pé a wọn bá ti gbẹ̀mí ìgbẹ̀rẹ̀ pọ̀ tí mo náà bàjẹ́ ní ẹjá ronú wọ́láhì ẹjá ronú padàgbà àtàjẹ́ mùsùlùmí ẹjá ronú ìjà yìí ìjà àkọ̀bíyà ni o àti politics méjèèjì òní àkọ̀bíyà tribalism àti politics jàmájàmù ó ti wá lè tó bà ẹ̀ẹ́ta inú wọn owó tẹ́ ń jẹun àwọn ọ̀rẹ́ ìjọba wọ́n pàdé ọgbẹ̀rẹ̀ wọ́n kọ́ níbi ìlú wọn bàbá yìí tí wọ́n jẹ́ tí wọ́n tẹ̀lẹ̀ pẹ̀lú sí orí gẹ́lẹ́ nípò tí ìwà rẹ̀ fún òṣèmá gbogbo àwọn tó ń bẹ nínú òṣèlú nàìjíríà pẹ̀lú ẹ̀dùnkọ́ wọn náà gbogbo ọ̀rọ̀ tó buhari sọ lánàá ṣe ìrọ̀ṣẹ́jì ni bóyí sọ tó láàrin ọ̀ṣẹ́kẹ́ṣẹ́jì ni kò ṣe yìí abẹ́nà wà ní ọlá mọ́sàbà fún buhari jẹ́ o ìlú lọ mọ́jú bá jẹ́ o alẹ́ fún ọkọ̀kabalẹ̀ ẹgbàdà àdúrà púpọ̀ ọ̀rọ̀bá ọlẹ́mọ́sí àdúrà yìí àdúrà fi ń gbá ìfọ̀kọ̀balẹ̀ ní bẹ́ẹ̀ nínú ọlọ́rin ọmọdé òpó ọlá ìlàhìlọ́lá ìlọrin gbogbo àwọn ọ̀lú kéréjìkéréjì ní belábẹ́ rẹ̀ lẹ́lọ́nà báyìí wọ́n yọ́lá lọ́rí o wọ́n yọ́lá lọ́rí àti sára fún ìwà náà sára fún ìtò yìí àti ọ̀nà àbáyìí ṣe fún lù yìí ní ọmọ ẹgbẹ́ martin spice ṣe nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ sí nínú ọlọ́run aláìlá ìlọ́lọ́ ìfẹ́ ara wa wọ́n tàbí wá sí alẹ́bí o sọ́dọ̀ bá wọ́n alẹ́bí ìyàn mọ́lẹ̀ wà láàárín wọn sàhábìlì sọ́lẹ̀ ìhànàbàlà fún ọmọdé ṣẹlẹ̀ ìlànà ìlànà ìlànà ìlànà

torí pé ó lọ ọlọ́pùpù ó lọ́pùpù pé so àlọ́pù ni tí a fẹ́rẹ̀ jáde nítorí pé gbàtí ó pe níwọ̀ tán níwọ̀ tì àmẹ́bí ti tẹ́mà tó pé nǹkan yẹ ẹsẹ̀ ni nítorí bá tí kò fi ọ̀fẹ́ kẹ́kẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹsẹ̀ ni. Ah, àwọn náà wọ́n fún ó lọ sọ àìmúyàn oògùn àlọ́ àtàwọn ni wọ́n ní kí wọ́n fún sẹ́yìn títàbí kí nǹkan tọ̀tẹ̀ máa hàn ويمنعون حقكم your right ni ni mo fún yín eh de tan ba ti na jo ni ma gba e ma gba right ní ìyá tí àlùmájà ìbá ti yọ àgbájá ìlànà ìjọba yìí láàárọ̀ ìyàwó ìlú stop gbà. Ọlọ́run ní ìmọ́lá rẹ̀. Eh, ó láti èsì, ó yẹ ká wá ìsọ̀rọ̀ jáàbù pẹ́ òye ká tó sára ilé agbá wọn yìí báwọn òye náà já wọn sí ilé òye ká èyí èyí èyí báyìí. Èyí wọ̀n kó dáa, wọ́n tó lọ́nà lórí. Lọ́rọ̀ rẹ̀ ní kọ́pọ̀ máa. Ẹ pé lẹ́nu mi dì í ó lè wò tuntun ọwọ́ òwe nínú ìgbọ́gbù lónìí ọwọ́ tuntun ní ìlú ńlá ẹgbẹ́sìn tó yìí ti sáì náà má tó aláàbò tó sàlàyé kí ni ìjà àbáwọn ìyàwó wa kàmí máa ìjàmbá èyí tó dárí aṣọ kí ni ìdílé àti ìgbókẹ́ lórí ìdílé àti ìgbókẹ́ jẹ ẹ̀rọ ìdílé àti ìgbókẹ́ náà lẹ́yìn wọn ọ̀pá ọ̀dùnmọ̀wọ́ ó ní àwọn májẹ̀mú tí ẹ̀kọ́ lórí ìjàmbá tó ti ń ṣàlàyé so àwọn àtàkùn àkejì náà nọmba three níbo sọ bàtírí ẹ̀hẹ́n náà ẹ̀yà rẹ̀ Àmì ìyí àwọn abúlé rẹ̀ àwọn àti kí ọ̀nà àbáyọ fún wa sí ẹjọ́ tí ó ti ń bẹ̀rẹ̀ nínú àwọn ìyá yìí. à èyí iná làbí wí yìí. ẹ kó náà tó ní ọmọ ọmọ ilẹ̀ ìlera o ni ó là fi fún àkàkà kó láti pariwo. ẹ bèèrè pé kí ni wà ẹ̀ ẹ̀ ìjọba àbúrò àìsàn ká ní ojú rí yìí ìlànà ojú ìlọ́lá pé kò sí wàhálà ní ìtàwà ìlúpà ẹ̀yẹ ó sì kéré àwọn ẹgbẹ́ bá kéré ìbò mí ẹ̀yà bú abúrú ti bẹ́ẹ̀ pé oúnjẹ oṣù wọn oúnjẹ oṣù wọn ẹlẹ́ẹ̀kejì epo gan ni wọ́n ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ báńkì wọ́n lè tó ní kòlù torí pé wọ́n ti já báǹkì wọ́n sọ báǹkì náà ibi atm wọ́n já ohun bẹ́ẹ̀ ẹlẹ́kùnrin lọ sí ẹ́tàk náà tó àwọn kan tí ó ẹ̀mí ti fòfò ẹlòmí ẹjọ family àìmọye ẹjọ family ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́mọ̀ orúkà láìrò tẹ́lẹ̀ ìbátá rẹ̀ àwọn òpéjọ́ orí ọkùnrin yóò lọ́lẹ̀ jáde ọwọ́ àti fẹ́ràn lè lọ́pọ̀ ọjà pẹ̀lú òun lọ́pọ̀ sẹ́yìn òdímọ́ ìyá kan ló mọ̀ sọ ọlọ́mọ wọn lọ sí tẹ́ ọmọ wọn ti bá jàmà ń darí sí sẹ́pọ̀ o ẹ̀ ń pa ẹ̀mí ẹlẹ́mìí wọ́n pa ẹ̀mí lásán bá tó jẹ́ tó ọlọ́run wá pa ẹ̀mí kan nígbà pé payé rún ni kí wọ́n là báyọ̀ àbáyọ̀ là ń sọ yìí kábọ́tà lẹ́yìn àwọn yóò ti ẹ̀ lọ ọ̀rọ̀ tó là fọ́kọ̀ tó fà àgbà fọ́sọ́ ní àzímà tẹ́fà ìṣẹ̀lẹ̀ náà bí oníṣẹ́ ẹ̀wọ́n tá ń sọ yìí ìmájá ìmájá ti gbogbo àtẹ̀ tá ń sọ yìí kò ní sí wàhálà ẹ̀sẹ̀ àti wọ́n lè kàn máa jẹ́ lọ àwọn agbọ̀n ẹ̀tù kúrò ayé ẹ̀tù kúrò ayé ta solúsàn ní pé ká Muhammad ọlọ́run tó àlàyé níparí níparí tí tí mọ́sáwí mo ti sọ́mọ́ tẹ́lẹ̀kì tó mo ti kọ́ mọ́ wọ́n pé nígbà tí à ń sọ pa ìfọ̀kànbalẹ̀ pé ẹ pẹ́pà ìpadà ọlọ́run ní ìdílé padà ẹwà wọn sáré lápòtì ìgbà tó sọ pa àwọn ọdún kan bẹ nítorí pé wọ́n tẹ̀lé mi ọlọ́run wọ́n sì ń gbé tẹ̀lé ìfọ̀kànbalẹ̀ wọ́n á mú sáwọ́dúgbà àti ìtàn bọ̀dẹ́lẹ̀ lè tí mo sọ tí wọ́n fẹ́ fẹ́ bá ti rí irú eléyìí pẹ̀lú àwọn òyìnbẹ̀yìn náà ẹwà àwọn tẹ́lú sáà lóṣù tìrì ọ̀pọ̀lọpọ̀ wọn ìbáwọn náà ti jáde sẹ́lẹ̀ káwọn obìnrin wọn tó kò rí bẹ̀rẹ̀ lánàá tí àwọn obìnrin náà lẹ́sọ̀ fún wọn tó kí ló ka obìnrin náà wọn tó obìnrin náà lè rí dẹ́ kí ló kájú wọn torí kìrìsì kí wọ́n kẹ́ mọ́ wọn tó là wọ́n lè náà ti báyìí lè báyìí kẹfẹ́ bàbá àwọn ẹgbẹ́ ìgbẹ́ mọ̀ yàgò bí àwọn ọlọ́wọ́ mú nínú ọmọ yìí náà náà ló gbẹ́gbẹ́ náà lẹ́gbẹ́ ní tó tó lóbi yàgò bí bóyá wọ́n lọ́jọ́ lórí fún wọn bẹ́ẹ̀ bá ti rí ìwé eré níbi ọlọ́wọ́ mọ̀ yàn fún yín kò túmọ̀ pé yàn ń sọ pé táwọn yóò wà òkè òun náà fi wẹ́n pè tú àkọ́kọ́ wá pé ìlú ti ń lo òfin ọlọ́run sáwórí kẹta mẹ́ kò sí sọ̀rọ̀ sáwórí kò ìjọba tó mú yìí náà ìjọba tó sọ̀rọ̀ sáwórí ẹwà wọ àwọn nǹkan ẹwà wọ àwọn náà lónìí nǹkan sí pàràpá wọn náà ẹgbà débẹ̀ ló mà ẹgbà débẹ̀ ló mà kòtò kòtò náà fi tẹ́lẹ̀ náà bá wọn èèyàn wọ́n ti ń bu owó fún wọn wọ́n ti ń bu owó àwọn tó ń tẹ́bẹ̀ ní ìgbà wàhálà káàkiri ó tẹ́ tó tẹ́ ní ọlọ́run tó bá rẹ̀ dé ṣògbọ́n tàǹkan ṣògbọ́n tó bá sọ pé ẹ̀jọba táwọn tó dá ó sì bó àmọ́ńdà lọ pé pírẹ́sẹ̀ǹtì báyìí wọ́n ti rí wọ́n gbọ̀ yárọ̀ àwọn aráàlú wọ́n gbọ̀ yárọ̀ ìṣesí wọn pẹ̀lú ọlọ́run bàtọ́ yí padà ní ẹgbẹ́ amórí ẹni tó wà ń fi àgbẹ̀yìn náà nínú àwọn afọ̀yìn náà fi orílẹ̀ wà fáwọn náà ọgbọ́n ó tààdà láti sọ àwọn ọjọ́ ìlọ́run náà bọ́sẹ̀ wà wọ́n sì fẹ́ gbogbo gbogbo kan sí ayé wọ́n sì fẹ́ràn àti pọ́ńtì àyè tí wọ́n ti wá náà. Uh, eh, bóyá ìgbọ̀n ẹ̀yìn ògbó bóyá ìgbọ̀n ògbó ti gbọ́ yóò ṣe lọ́dún àwọn pẹ́sẹ̀ yìí. bí bẹ́ẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ gbọ́ yé bíkọ́ àwọn ọ̀rọ̀ méjì mú o kò túmọ̀ pé yẹn ń sọ pé sáwọ́dí ẹ máa bú wọn àti pé wọn jẹ́ kankan tẹ́lẹ̀tì pé ní abẹ́ amúwà sàlámà ń bẹ́ẹ̀ lù wọn níwọ̀n gbà tó pé wọ́n tẹ̀lé ìdáwà ìṣúná àti fáwọn sálàmù ọ̀tọ́ sí bẹ́ẹ̀ àná wọn ò dàbí òní tí mi ò jẹ́ tàbí wọ́n dàbí òní irú sí àwọn ń tẹ tó tára tó fẹ́ yá lọ́wọ́ yìí àwọn ń tẹ ń sọ́kò rẹ̀ kalẹ̀ báyìí káwọn náà gbọ́ tí wọ́n yí sàrà lásán wọn nù bẹ́ẹ̀ bí ojúbá ti fi àfẹ́ràn ní ibi tẹ́lá kù sí bàbá tó àmì ra wa ní ó ti ti kó sábà ń jà ìrànà sọ́lọ́sọ́ tí kò fẹ́ fẹ́ Ah. nípa àtàkì àbáàtọ̀ sí ọ̀rọ̀ àkọ́bà àwọn ní ẹ̀sìnà wọ́n ní pé pẹ́ǹtì àwọn jíjà ọmọ wa báyìí sọ ikú tó àwọn kan wà tó dájú pé àwọn ọmọ ti àdúrà ìpé tọ̀ tí ọ̀rọ̀ àǹfààní pẹ̀lú akọ́lé èdè fi ìdáyà rẹ̀ kó fi mọ pẹ́ǹtì yẹn ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan tó rẹ̀ ti ń dé lọ́wọ́ báyìí àwọn ìgbésẹ̀ tí ó fẹ́ díẹ̀ ikú wọ́n kọ́ òtẹ́ kan sí ìyá so ẹni tí ó wá sí òtẹ́ ìyẹn olóòrè kan ni ó sí pé ẹ̀bá ní obìnrin ni tí ó wá sí òtẹ́ ìtàwọn ọ̀pọ̀ ilé ìṣèjọ́ ìdìbò kọ̀ọ̀bá ìtẹ́lẹ̀ so ibodò ìgbà tó lọ sí Dubai wọ́n sì yànjú wọ́n àtẹ́ǹtì láti pa péjì yẹn ọlọ́run bá kan ó tẹ̀lẹ̀ àwọn sójà ló sáré gáàdì tó sáré wọlé mọ́tò so àwọn náà wọ́n ti fẹ́ mọ́ kẹta àfáàsá láti ọ̀dọ̀ nínú àwọn aláàbí wọ́n lè mọ́ bí ọ́mí àtàlùkọ́ bí mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت